نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 فيا عباد الله اتقوا الله تعالى وكونوا مع المتقين واعلموا أن الله سبحانه وتعالى هو الذي يستحق أن يأمر وينهى لذلك قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا استجبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم وقال سبحانه وتعالى وما كان لمؤمن ولا مؤمنا إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيار من خمره ومن يعث الله ورسوله فقد ضل ضلالا مبينا عباد الله وإن من قضاء الله سبحانه وتعالى ورسوله تحريم الربا والتعامل به والمشاركة في سبيل تسهيله كلها حرمها الله ورسوله فقد ورد آيات من كتاب الله تعالى في تحريمه وبيان وبيان الوعيد الشديد لآقله قال سبحانه وتعالى الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل ربا وأحلل الله البيع وحرم ربا فمن جهه معظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار hum fiya khalidun. adápẹ́ fún ọlọ́run ọba àlékún ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run ọmọọba anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin ẹrúfin ọlọ́run èyí tí ó jẹ́ àkórí kótógbà wa lénìí òun ni khatiratun fi hakli riba ìjẹrìbá táwa máa sí owó èlé kí lewu tó wà mbẹ. lil afrad wal mujtama' ewu onímbẹ fún ẹni tí máa ń jẹrìbá fún rẹ̀ gbọ̀ngàn wàhálà olówó fún wal mujtama' àtàwùjọ tí wọ́n pawọ́ pọ̀ lẹ́yìn máa jẹ rìbá ewu olúwa mẹ́ẹ̀. níta ń pè rìbá la sọ fún wa wọn ní sókí o lédè tí ó fi yé wa òun lówó èlé. jàmá mùsùlùmí ká pé eléyìí ni ẹ ṣe èyí ni ẹ jẹ ọlọ́run ló ní wọn àtànábí o ìwọ wọn ni kò sẹ́ni tó lágbára rẹ̀ èyí é dàgbà débẹ̀ èyí é kéwú débẹ̀ pébi táwa kéwú dé yìí àwa náà lè sọ pé nǹkan ni pébi tọ́jú èyí wá dé yìí àwa náà lè sọ pé nǹkan yìí ó lẹ́tọ̀ọ́ èyí é dàgbà débẹ̀. Allah nìkan ló ní ẹsẹ̀ yìí ẹ má ṣe é nìkan ló ní o sallallahu lẹ́yìn kò sí ẹnì kò lágbára bó ṣe tóbi tó lọ́dọ̀ ọlọ́run ni kìí ṣe pọ̀ rìn kò lè ṣe nǹkan léèwọ̀n fún wa àti ká béèrè pé mo lẹ ti rí. òun ló fi jẹ́ pé nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣe láwọn sàábì ànábì sallallahu alaihi wasallam nípa pé ká ṣe hájù pẹ̀lú ọmọrọ́ èwo ló rẹ jù ṣé ká dá a ṣe ní ẹ̀yìn àbí ká ṣe hájù lọ́tọ̀. a abdulhamid abasi ni èyí tà nẹ́bí ṣe ló dáa sallallahu alayhi wa sallam ẹ̀fọ́ àdìsí. ó lè ta ànábì ṣe ló dáa tí ànábì ṣe ànábì pa ájìmọ́ ọmọrọ́ ni. àwọn yòókù bá dé kíní jẹ́bẹ̀ èyí tá bá kìí ṣe ló dáa. abúlé wa dìde ó ní subhanallah ẹ ewu lẹ́ ń sọ yìí ẹ̀rú ń bà mí ì ń pa ẹlẹ́yìn lérí kọ́lọ́mọ rọ́jò kúta lẹ́yìn láti sọ́mà. a ní akúl abẹ́ẹ̀ gbọ́ tí mo wí dáadáa ni. أقول قال الرسول وأنتم تقولون قال أبو بكر وعمر èmi ń sọ pé táwọn ẹbí zèrè èyí wọn sọ pé àbákẹ́ àti umaru tá lọ wọn. ṣẹ̀rí nísì bábá kí ni bá yóò da wá nìkan lọ bá umaru rẹ wọn inú kéèyàn ti hajj pẹ̀lú umaru àti kéèyàn dá ju? abdullahi ni èyí náà ni wọn ẹgbọ́ ẹgbẹ́ sọ fún mi ṣé bàbá mi lọ́rùn rántí ni àbá nẹ́bí Muhammad ọlọ́run nìkan ló lè ṣèkan léwọ̀ kò wá sí tó ń jẹ́ mùsùlùmí sí ara ń tọ́ fi ń jẹ́ mùsùlùmí ni pé bọ́lọ̀mbá nìkan yóò da sílẹ̀ ara tó fi ń jẹ́ mùsùlùmí bọ́lọ̀ bá nàbí sallallahu alaihi wasallam bó nìkan yóò da sílẹ̀ mùsùlùmí òjùmọ̀ náà lọ ìsìláàmù ló pàṣẹ kátà kírun ẹlòmíín tó ń kó fi jẹ́ mùsùlùmí pé àti èèdẹrú gidi fọlọ́run ó ti jọ́tọ̀ bá ń gbọ́rọ̀ sáà méjì lẹ́nu. olúwa ní yíyá yíyá lẹ́dínà àmánù mo pẹ́ tẹ́ ní ìmánì ìmánì ló pè kò ní yíyá yíyá násù ẹ̀yin tẹ́ lẹ́ ní ìmánì tẹ́ ń kírun. istajibu lillahi wa lirrasul idha da'akum lima yuhyikum. olúwa níjọ́ tèmi ọlọ́ba pè yín sí ní tó lè sàǹfààní fún yín àtànẹ́bí ọlọ́ọ̀nẹ́dáwà lóhùn sallallahu alaihi wasallam kò kí máa ń bẹ́ẹ̀ olúwaníwà máa káàna lè múmìnì wala múmìnà kò yẹ múmìnì kan ìbájọ́kùnrin ìbájọ́bìnrin kò yẹ wọ́n kí ni ó yẹ wọ́n kò yọ tí mùsùlùmí ni ọ kò yọ ẹlòmíì ló yẹ. ìdá àkọ́dọ̀ Allahu wa rasulu amra bọ́lọ̀ àtàlẹ́gbà ni táwọn ò fẹ́ rìn kí ni wọ́n yẹ wọ́n an yakuna lahumul khiyara min amri inú èyí wọn àbá wa àmù eh, èyí wọn àbá wa hàn àbá àti wálé yọ ọ̀dà ọlọ́run ní ìgbọ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ó fẹ́ olúwa ni wàá máa ń yá àti láha ọ̀sùn o èmi nìkan pẹ́ ẹlẹ́sẹ̀ tẹ́ dọ̀mọ́ náà ẹlẹ́sẹ̀ anábì dọ̀mọ́ náà sọ ọba sọ olúwa ni máa ń yá ọ̀sùn olúwa ni

èèwọ̀ ní kí n jẹ rìbá ìyá ọlọ́run bẹ́ẹ̀ pẹ̀ púpọ̀. jẹ̀mọ́ bàbá ronú ti ń sọ báyìí láàkàkiri ayé àmọ́ nàìjíríà lásàádà lẹ́sà nínú tí ń fa wàhálà wa ewu tí ń bẹ fún wa lónìí ìjẹrìbá ni a kàrìbá kùn kankan má lónìí a ti sọ di normal. ó wá láwọn majal àwọn agbègbè tí rìbá kó sí lónìí ó fẹ́ máa sẹ́nìkan tí ò ní kó sínú ẹ̀. àfẹni tó bá súnmọ́ àwọn àfa dáadáa rìbá ó ni ó ó fẹ́ òun àti bísínẹ́sì ká sòwò wọ́n fẹ́ kò dùjọra wọn ibi tí mo máa ń gbà wọlé ni pé ah, innamal bay'u mithlu ibi tí mo ń gbà wọlé fún mi èdè ènìyàn fáwọn anábì ń sọ náà ti wà nábì wọn nìkan yóò ń sọ yìí náà rìbá ní ọ̀dà yìí ó fojú jòwó bákan náà ni àná ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ ẹ̀rí bá ó kílẹ̀ dáadáa kátàkárà náà amánú tí rìbá máa láyé kátàkárà ni mùsùlùmí a lónìí ṣe gbogbo òwò tó bá jù fún ọ mùsùlùmí lọ sí gbà àfáwà alimọ́mù malik rahimahullahu ta'ala ẹ̀gbọ́n táwọn sọ wọ́n ní kéèyàn tó lè di pé èmi ni ó bọ́ sọ́dá ìmọ̀ tajà èmi náà di business man èmi náà di business woman àbí kílán pé ọkọ̀ kéèyàn tó lè pé mi náà fẹ́ máa sọ̀rọ̀ láàrin ọjà a tó àdìsí tó sọ àti tààrí rà bíi sẹ́mùtì ìpẹ́yẹ kọ́ máa hó lérí rẹ̀ kí ló dé <laughs> ẹ̀kẹ́ ìgbàdé lónìí ní tó dọjà rú nù. nǹkan tó wù wọn tó ha bí rí tó sọ bá ti ń sọ̀wọ̀ ó sọ̀rọ̀ ọmọ náà o àbúrò bá mọ̀ lónìí gbogbo owó tó bá ti wá sọ síta ọlẹ́rìí nẹ́ẹ̀tì ni ẹnìkan fi lọ ẹ́ tó dàn àfa ní àwọn àfa wà fún un fásitálù nǹkan tó láti àdàmú náà wà ní ni ibi ti bára wa àfa mi ọjà gbàtọ́ ìgbé dàbí ara rẹ̀ gbogbo ògbésẹ̀ tí wọ́n bá wá gbé lérí títa ìjàríra hàn fi lọ méjì sí yẹ yọ lẹ́dí náà mọ́nù látúkọ́ dìmú bẹ́ẹ̀ iná yàjá ìláhi wa rasuli aláyìn mùmìnì sẹ́ ẹ̀ẹ́jọ káàbìrí ẹ̀ẹ́gbẹ́ lomi látúkọ́ dìmú bẹ́ẹ̀ iná yàjá ìláhi wa rasuli gbogbo ń tẹ́bà sí inú ayé yìí ẹ má ṣe bí fún ọlọ́run àtànẹ́bì ẹ pàtàkì àwọn ìyá wa lókè ó tẹ̀ dá nísìnyí wọ́n dáwọ́ fẹ́ sóò káwọn àwọn àfa kálọ̀ béèrè kì í sọ àwọn àfa tó ń tẹ́ ẹ̀rọ tó ń bọ̀. bàtà àwọn ọ̀dọ̀ tó àfa ẹ̀rọ wọn ti ní àwọn àfa fẹ́ sóò ẹ̀ wọ́n á sọ̀rọ̀ kan ní orí nẹ́ẹ̀tì wọn pè ní pikọ́n wọn pè ẹ bá wọn pé sọ́nà tèmi ni. ìpẹ́ máa ti ń jẹ́bọ̀ ìpẹ́ ànábì ti sèyìn léwọ̀ fún wa. ìta ń sọ ní arrasikhuna fil ilmi àwọn àfa tí wọ́n máa ń pa ẹ dákun ẹ yìí àmì ìtawà fún aṣọ pé gbogbo bísínẹ́sì ẹ bá ti rí pé online ẹ jìnnà sí wọ́tọ̀ jẹ́ mùsùlùmí ewu àmẹ́ àmọ́ afẹ́ ráfà nígbà tẹ́lẹ̀ ní ọmọ three thousand wa láàrin ọ̀sẹ̀ kan ó nine thousand naira báà ní àpìọ́ ṣé òun náà dà ó ti sí láti jọ yìí ó yẹ kó ti ra gbọ́ àdúgbò yìí ẹ kò wá rà àdúgbò yìí ó wá ní wá ṣe kò dá o èèwọ̀ ni lára àwọn ibi tá a gbọ́dọ̀ sọ́ra fún tí ìbáwọ̀ lónìí gbogbo àwọn tá a máa gba interest bank báńkì tó ń fowó sí owó rẹ̀ wá ń lé lóṣooṣù pẹ̀lú ìdúró lé náírà kan padà ewé lélẹ́yìí èèyàn à ń bọ bí tó kù mí à ń mọ fi sówò ni. ó ti lófin tí ń bẹ́ ń bi òwò ṣíṣe kọ́dà yìí tẹ̀ ń gbówó fún yàn náà pé ẹ bá ti ṣe business pé mo ní hundred thousand ẹgbà ẹ bá fi ṣe business ẹ máa fún mi níbi tọ́ọ̀mù ní kínú oṣooṣù àbọ̀ ẹ̀sẹ̀ owó ní o àmọ́ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ àdìbá wọ̀ ọ́ irú ẹ̀ náà ní ṣẹlẹ̀ báńkì lónìí owó ti aláwọ̀ fi ń sòwò rẹ̀ ni. ká fi pé àtẹ̀mọ́ rúwò tí wọ́n ń ṣe ká fi lẹ̀ ẹ̀ fi yóò lẹ̀ ná ẹ̀ ò á fi tọ́tì kéjúgbẹ́ náà fi ń tọ́tí wọ́n fi mi ń ta àmàlà ń bẹ wọ́n fi mi ń tẹ́lùbọ́ ń bẹ ẹ̀sìn yìí ń lẹ̀. níjọ́ tó bá ń sọ fún ọ pé oṣooṣù àbílérí owó rẹ̀ yìí o percentage báyìí ló máa gbà ní every month tó bá ti mú fifty thousand wá gbogbo oṣooṣù àmọ̀ fún two thousand gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ àmọ̀ fún twenty thousand two thousand tó bá ti mú fifty thousand wá four hundred thousand wá every week àmọ̀ fún ní four thousand naira rìbánu kìí ṣe bísínẹ́sì. ó fojú jọra wọn ni nítorí pé nǹkan pè ní òwò òun ò sọ fún ọ pé eré tọ́gbọ̀ ọ̀jẹ̀rẹ̀ tó máa lọ bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o ìwọ náà ń sọ̀wọ̀ pé bí o bá dá olójú gbégbá mínásì lójú kan máa ta àbí ti ọ̀tà kọ́ wá sí bẹ̀rẹ̀ pẹ̀lú fifty thousand naira kọ́ máa wò pé ìjẹ́rìí tọ́ jẹ́ nínú oṣù yìí àbí nínú ọ̀sẹ̀ yìí tó bá sọ̀rọ̀ ìpínlẹ̀ fún wò sí rẹ̀ lọ́jẹ̀ ntí òbí ní ìdúgbò fi wọ ni pé ẹ máa wá wò pé eré èrè tẹ ẹ bá eré èrè tẹ ẹ bá jẹ lẹ́ẹ̀dì máa pín profit lẹ́ẹ̀ máa gbé percentage wọ̀ so èrè lọ́jẹ́ lónìí lọ́sẹ̀ yìí èrè tá a jẹ àjèrè ten thousand èrè ẹ̀ lọ́wọ́ gbé percentage wọ̀ lọ́sẹ̀ yìí èrè lọ́wọ́ jẹ́ five thousand la jẹ́ o sẹ́kẹ́ndà mi ọ̀sìn wọlé sọ́ọ̀tì àti àlójú tẹ àtọ́jú owó àti èrè àwọn ẹgbẹ́ wọ́n sọ àwọn aláwọ̀lẹ́ sẹ́mi ni wọ́n padà tí wọn ò rójú owó wọn ò rẹ́rẹ̀ ní tọ́ wá ní dandan dandan tọ́ àwọn lè ti fifty thousand lé wọ́n sì sọ́ọ̀tì lélẹ́yìí rìbá lélẹ́yìn jẹ̀mọ́ ẹ̀jẹ̀ alákèésì nítorí lélẹ́yìí ká gbìyànjú ní ṣókí ọ̀rọ̀ nu ìta bá àwùjọ tiwa dé lónìí gbogbo tí ń gé owó pátápátá bísíǹsì tó ti pé àmọ́ mọ́ owó àmọ́ ṣe kíní kankan kẹ́ kó ṣègbésẹ̀ lérí ẹ̀ ẹ̀dá tó lọ lọ́n ẹ̀ lọ sọ́dọ̀ àwọn àfáyẹ̀sìn kí wọ́n ṣàlàyé fún wa káàbà ṣe rí ibùdó bẹ́ẹ̀ abẹ́rẹ́ náà balẹ̀kẹ́ ọlá wọ́n ṣàtọ̀wá sọ́nà o la ilaha illallah àwùjọ bá wa ṣàfọ̀mọ́ ẹ̀ la ilaha illallah wa sallallahu ala wa ala alihi wa sahbihi wa sallam. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وسلم adọ́pẹ́ fún ọlọ́run ọba àlékún kẹrẹ orí agẹ́jẹ tán ẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam rìbá jíjẹ èèwọ̀ ni o èyí nìkan wá kọ́ bẹ́ẹ̀ bá jẹ rìbá yóò jìyà ọlọ́run gbogbo ẹni tó bá wá jẹ tó bá ran onírìbá lọ́wọ́ tí rìbá òun ti ń rọrùn láti máa ṣe òun náà tún pé bẹ́ẹ̀. ó làwọn afáàfi ṣe léwọ̀ pé èèwọ̀ ni fún mùsùlùmí kó mọ̀ fi jẹ́ báńkì èèwọ̀ ni mùsùlùmí nìwọ o àfànẹ́jà lè mùsùlùmí kàlùmùsì má ní àwọn táwájọ sọ skul náà ṣé àwọn kìsẹ́ àní wọ́n ṣe léwọ̀ fún ọkọ ṣiṣẹ́ báńkì bẹ́ẹ̀ a léwọ̀ ní kéèyàn ṣiṣẹ́ báńkì o àmọ́ báńkì tó bá ti rí pé wọ́n ọ̀pẹ́rẹ́tì ti ń jẹ́ rìbá ìwọ ni ní nàìjíríà ti wá lónìí abàtàn àjẹ lókù èyí ti ń jẹ́ òdodo ọ̀rọ̀ gbogbo báńkì tí wọ́n ọ̀pẹ́rẹ́tì nàìjíríà pátá látòkèdélẹ̀ wọ́n ń jẹ́ rìbá mẹ́ àfẹyọ̀kan làwọn fi mọ̀ báyìí àwọn yòókù kan tún lè ní pé àwọn tún ní wíńdò kan tí ẹ kí wọlé bàmá wá bẹ̀ ní àtẹ̀mí lẹ́yìn jaiz ọmọ ọba ló mọ̀ jùlọ àmọ́ àwọn yòókù fẹ́ẹ̀ jìnnà sí ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀gbọ̀rọ̀ máa ṣe gẹ́tì mánu bẹ́ẹ̀ ọ̀gbọ̀rọ̀ máa ṣàgbálẹ̀ bẹ́ẹ̀ anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá ti làánà áàkìlà rìbá ẹni tí ń jẹ rìbá wọ́n káàkiri àtẹni tí máa ẹni tí ń jẹ́ àtẹ sẹ́kẹ́tìrì wọn ti ń kọ́ pé ẹ̀ ló lẹ́lẹ́yà kílẹ̀lẹ́ bí ebi. wà á ṣe àhìrẹ́ yìí àtẹni tó jẹ́ ìdìbò àwọn méjèèjì ẹ̀ ń dúró pọ̀ wọn. ìwọ nípa wá dúró mẹ́tọ́ ẹgbẹ́ owó èlé àbí ọ̀hán ni ọmọ ìyá rẹ̀ ní ọ̀kẹ́kẹ́ bíbà jẹ́ àmọ́ ọláyà ná. nítorí lẹ́yìn kájínà sí lẹ́yìn náà. anábà Muhammad sallallahu alayhi wa sallam ó níyà tí ń bẹ fún ẹ tó bá jẹ rìbá ní ìpele ìpele sẹ́mùtì wọn lọ mẹ́fà dọ́dọ̀ ọlọ́pàá ìyá náà irisirisi ni kọ́dà náà nù sẹ́ẹ̀lì náà wọ́n pè kan lálágbọ́n wọ́n pè kan ní olókùúta ẹlẹ́mọ̀ wọ́n á yẹn ó wà ńgbọ́dá ló ó wà lọ́wọ́ sẹ́kẹ́ ìyá rẹ̀ ó mọ̀ bẹ́ẹ̀ ń sẹ́ẹ̀lì bẹ́ẹ̀ náà Ànábì sallallahu alaihi wasallam ó lé àmẹ́yìn tó fúyẹ́ jù ń bẹ́ẹ̀. Iná ìyá rìbá tó fúyẹ́ jù nù rẹ̀ rìbá tó fúyẹ́ jù ká pẹ́pọ̀ wa. Ilé ò jẹ́ ìjìyà. Ànábì ló ṣe dédé ẹni tí máa ń bá ìyá rẹ̀ sùn. Ìyá rẹ̀ tó bí ọlọ́mọ. Àgbá kò sí mẹ́mẹ́rù. Èyí fọwọ́ báyàn sọ lásán, àní wọn ni ó ti máa rí wọn ní ká pa kókò. Bí ò bá máa rí ẹsẹ̀ ńlá là, kò wá àfi eleri ni ọmọ mi ọlọ́run níjọ́ eléri ibu o ìyá tẹ́ni yóò jẹ lọ́dọ̀ ọlọ́run dédé ìyá rẹ̀ ó ní ìyá bá tó kéré jù bá wa nù Al-Qur'ani Karim ó ní wá ní yá ayé alladina amanu bá ti fún wa yín náà ni ó ti kìlọ̀ kọjá torí olúwa ní ayé mo pẹ̀yìn ní ẹ̀yin tẹ́ máa ìtàkùn náà hàn olúwa ní ọba mi wà dárú máa bá kìyà mi nà rìbà. ibi ẹ bá dé yìí a ibi ẹ bá dé olúwa ní ẹ má ṣe lọ dáa dúró látọ̀ ní lọ tó bá dé lọ wí dúró ara rẹ. àtẹ̀yìn tí ń ṣiṣẹ́ ní pẹ́ẹ́dìbù alájẹsàgbákò àyàfi tó bá jẹ́ islamic cooperative òun ti wà wọ́n operate yẹ torí ní táwọn pèlú tààwùn islam ń ṣẹlẹ̀ tọ̀ fún wa pé ká mọ ara lọ́wọ́ eléyìí ò sí sọ fún bẹ́ẹ̀ àmọ́ bá ti pé ọgbà hundred thousand bàbá dá padà fún wa ọ̀fì hundred naira ọ̀fì one thousand fi bìbá ni o olùwàlídìí ẹ bá a déhùn lọ kọ́ lẹ́tà pọ̀ sí ma yẹ ayọ̀ lẹ́dínà àmọ́nù ittaqullaha wa zaru ma baqiya min riba ibi tẹ́ ẹ bá rìbá dé òní ọlọ́ọ̀ni ẹ̀ fílẹ̀ má jẹmọ́lá tòní lọ èyí tẹ́ ẹ jọ́ lọ́wọ́ foríjì yìí olúwa ni àmọ́ o bẹ́ẹ̀ bá wá kọ́ ọ in kuntum mu'minin nígbà pé lóòótọ́ mọ̀mí ni yín o fa in lam taf'alu. ọba ni ẹ má dáhùn lóhùn láti kúta wà yìí sí ìrìnlẹ̀ láì jẹ rìbá fa in lam taf'alu. ìtàn ẹ̀ fi ń gbéra ní sinú àfa ẹgbẹ́ dọ̀rúrú ni olúwa ni ẹ máa ń tó ṣẹlẹ̀ tó bá rìn sísì pé ọmọ jẹ̀rù bá lọ ni fàdárù fàdánù bìṣàrìbẹ̀ iná lọ́ọ̀hì wọ̀rọ̀ sódì ọlọ́ni bisimilayi ogun dé mo dìkìlì àwọ̀ ọlọ́ni ntẹ́ sọ pé ẹ ṣe tán láti gbé mi jagun àtàlẹ́ Muhammad òun nìyà tá ń jẹ Nàìjíríà lónìí ogun làbọ́ lọ́njà bọ́lá wọn fẹ́ fẹ́ wáyàn jà ìwọ gan lásán wẹ́pọ̀ lọ́jẹ́ fọlọ́ ọlọ́wọ́ tí mo fi yóò fi mo fi rà ẹ́ dẹ́rù bọ́ ẹ wo ní sìn rìbá nàìjíríà lónìí ẹ̀tọ́ ni gbogbo àlọ́ ń jẹ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ ní jẹ́ láfi ń jìyà lónìí kódà ẹni tí ò jẹ́ rìbá jìyà rìbá lónìí lára àyàwó nàìjíríà tá à ń jẹ lọ́wọ́ lónìí wà láì rìbá mẹ́bẹ́ kò sí dẹ́dọ́ tẹ́ẹ̀dì ọjà sínú yóò dùn wálé bí òbí mi bẹ́ẹ̀ ló ń bá jí lónìí bó bá jí láàrọ̀ fún dáhà ah, kí làwọn yóò jẹ kí lájẹ ńlẹ lónìí àyó sì kà á gbogbo bí wọ́n nìkan wọ́n kọ sí tó bá yọ mọ́ rìbá ni ó ogun ọlọ́run lẹ́rí wọn bọ́lá bá fẹ́ báyàn jà kò ní rẹ́ẹ̀kì sọ́jà kẹwàá àfẹ́sí ara yín kò sí tọ́lọ̀ ló àjẹyàn àwọn tó kọjá lọ bẹ́ẹ̀ ẹ̀wùyà tó fi jẹ wọn àwọn táwọn náà ní táwọn ọmọ jẹnu ìtọ́lọ̀ kọ́ ṣe fún wọn ni pé ó omi ó dá òjò dúró kó rọ̀ wọn ni wọ́n torí ẹ̀wọ̀n ọ̀fìlẹ̀ sàn lọ náà ni ya òjò rọ̀ òjò bá sú aṣojú ẹ̀sìn ni aṣojú ìyá ni gbogbo aláwọ̀ pé bí sẹ́mà ó bá rọ nǹkan kí ni rọ omi ni rọ gbogbo wọn kọ́ kó bá ti ta wọn pọn mi ọlọ́wọ́ bá rọ òkúta lé wọn ní òfin pamọ́ rẹ jọ náà kí ló fà wọn jẹ rìbá ni ìtẹ́ kálukú bá bá ń jẹ ẹ̀jẹ̀ àfilẹ̀ ìwọ lè rò pé fà ní ewu mẹ́mẹ́ ni o gbogbo ẹnì kọ̀ọ̀kan tí máa ń jẹ rìbá ọlọ́wọ́ ti máa bàjá òun àtọ́lọ́wọ́ jọ jagun ká ní gbogbo àwùjọ nàìjíríà ní ti ń tán ti ń tọ́jú àwọn nàìjíríà nù àwọn eléré wa èyí tó kọjọ gbà tán bẹ́ẹ̀ yàrá àdúrà náà tó débẹ̀ òun náà gba tiẹ̀ good luck ní òdà dúró báwọn gọ́ọ̀nà tí wọ́n ń sẹ́nu àwọn ará lójú kan ìyá tí nàìjíríà jà lónìí rí ọ̀sìnkè bá ń bẹ́ mẹ́ ogun ọlọ́wọ́n bá ní o bàbá wa túbà lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba olúwa lọ́wọ́ foríjì wa nífi sọ fún wa pé wà zẹ́rù máa bá ìyá mi nà rí bá ibi tẹ́ ẹ bá dé yìí ẹ stọ́ọ̀pù mẹ́ẹ̀ bọ́lá bá lọ ronú bọ́lá ronú pìwàdà ìdí wọn náà bá tiẹ̀ dé stọ́ọ̀pù ẹ ìyá tí ń jí ọ̀nì ìnira tó mú ọ̀nì ó ṣeé ṣe kó jẹ́ sí pé ìbínú ọlọ́run ọba ni. àwọn ewu wà mẹ́ẹ̀ nínú àwọn rìbá ẹlòmíì ó gbowó ń bá kí wọn fi sòwò tí wọn fi sòwò tí wọn fi sòwò padà wá yóò subhanallah ọ wà dẹni títún rẹ́ǹtì ilé. ìrònú nípa àwọn ẹbí eléyìí jẹ̀mọ́ arógun ọlọ́run ọlọ́run bínú sí wa o mẹ́jìká náà kí náà tọ́ tí ò bínú sí wa ọlọ́run ọlọ́run sí wa lẹ́nu tí ń túbọ̀ ọlọ́run o ọ̀la ìlàhìlọ́lá gbogbo kówó tẹ́ni kankan wá ń ṣe mọ́sàfà bẹ́ẹ̀ kà sí ọlọ́run o ìnira tí tó mú wa yìí ọlọ́run ọba mọ́sàfà àjòkú ọlọ́run ọ̀la ìlà ó tó gẹ́ mọ́sàsánú ọlọ́run ọ̀la ìlàhìlọ́lá ṣàforíjì fún ọlọ́run o níkà náà lè túbọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run على لا إله إلا الله وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر